ní fọmọ lọ́jà ní fọmọ lọ́jà ètò kù kọ́dún yìí parí wọn à ní bọ́bà tọ̀kọ̀ síbí. a dúpẹ́ lọ́wọ́ gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ a dúpẹ́ lọ́wọ́ lẹ́kọ̀ọ́lẹ́kọ̀ọ́ nínú ọjà lóòótọ́ wọ́n ti ń sọ tipẹ́ pé àwa Yorùbá a máa ń pọ̀ dí sẹ́yìn ṣùgbọ́n this time around gbogbo àjọ wà lálábàá yìí a dẹ̀ gbàdúrà pé ká máa tẹ̀síwájú ọ̀pọ̀ wa náà ọlọ́run ti jẹ́ kí a gbé nǹkan rí ṣe lálábà gbogbo ẹni tó ti gbé nǹkan rí ṣe ọlọ́run ní bàjẹ́ ẹni tí ó ń wojú olúwa pé kọ́lọ́run jẹ́ kó ń gbé nǹkan rí ṣe lálábà ọlọ́run á pèsè fún a ní wá lásán ọlọ́run á wà pẹ̀lú wa a ní àwọn program méjì mẹ́ta tàbẹ́ ṣe lé ní lóòótọ́ ọ̀pọ̀ nǹkan tó ń fà wá sẹ́yìn ni pé àwọn èèyàn ń sọ pé kí ni kókó Yorùbá àpapọ̀ tó wà lálábà pé kò sí èrè ṣùgbọ́n a dúpẹ́ lè ní tó ìdí ọpẹ́ wa lè ní ni pé a ti ń ní ọba ọba Sulaiman Adeye Shina wọ́n yàtọ̀ nínú ọba nítorí pé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ìdí pípéjọ wa pọ̀ lélẹ̀ lẹ́ni ni pé alice ọba mori wa wú wọ́n jẹ́ kó yé wa pé a ní yorùbá lálábà a lọ sí kábíyèsí tó gbogbo ọjà lápapọ̀ àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé nínú ọjà tí kábíyèsí pè ọlọ́run ní kí ọjà alábà yorùbá àpapọ̀ ọlọ́run ní kí a tayọ ká wà lára àwọn tí wọ́n mú pé àwọn fẹ́ ràn lọ́wọ́. ẹ gbọ́dọ̀ ń tóbi. eléyìí ò fi ara rọrùn nínú ọjà bíi twenty two ọmọdà twenty two adúpẹ́ pé kábíyèsí wọ́n recognize wa as ọjà àwọn àǹfààní àsìkò ìgbàládùn fún kábíyèsí pé ilé àti ọ̀nà tiwọn náà ò ní dàrú ọgbọ́n ìmọ̀ àti òye tọ́lọ́wọ́n bá fún wọn tán fi ń darí ìlú tán fi ń darí ibà àti agbègbè ẹ̀ ọlọ́run ní paná làákàyè wọn wọ́n tí wọ́n ń bá ìgbà mu àìní bá gbà mu mọ́ ọlọ́run níjó ṣẹlẹ̀ sí i adúpẹ́ gidigidi lọ́wọ́ kábíyèsí torí ọ̀pọ̀ ní wọn lóye àti ṣe ọlọ́run ní kábíyèsí ní ó tún wá fi àánú àwa tá a wà lábẹ́ ó tún fi sí. ọlọ́run ní kí ó láàánú àwọn èèyàn gbogbo ọjà tó wà lábẹ́ ẹ àwọn èèyàn ń sọ̀rọ̀ wọ́n ní kò ṣẹlẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò ṣẹlẹ̀ rí ló ti ń ṣẹlẹ̀ tó bá jẹ́ pé ọlọ́run ti yọ̀ǹda irú ọba Jàfó Rájí Adésínà tọ́bí báyìí kọ́lọ́run ti yọ̀ǹda irú ẹ̀ fún wa níbà àníwà bá ṣe wà yìí àwa dúpẹ́ adúpẹ́ pé ọlọ́run ṣe ìyanu ọlọ́run gbé irú kábíyèsí dìde lẹ́nu ọdún kan a rí nǹkan mèremère tí kábíyèsí ti ṣe à ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí tó rọ́gbọ́n ẹnìkan ò jọ a sì tún wá dúpẹ́ lọ́wọ́ kábíyèsí náà tó ń gba ìmọ̀ràn àwọn èèyàn torí nínú ìmọ̀ràn àwọn èèyàn onírúwà yìí la fi ń wò pé yes àwa àjẹ́ nǹkan adúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé yìí tó bá jẹ́ irun tí kábíyèsí ṣe tó bá ràn ìjọba lọ́wọ́ bẹ́ẹ̀ láti máa fún àwọn èèyàn lówó rànwọ́ bó ṣe wù kó mọ a ní máa di gbogbo ẹ̀ lórí ìjọba kábíyèsí wa ronú wọ́n wò pé a lè dá ogun nǹkan dájọba àwọn náà yọ nínú ìtọ́nà fún wọn wọ́n fi ran àwọn ọjà lọ́wọ́ pé at least wọ́n lè fún àwọn èèyàn wọn bó ṣe wù kó kéré mọ́ at least ẹni tí okòwò ẹkú díẹ̀ káàtó tí wọ́n ní ká ràn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tó bá jẹ́ pé wọ́n ń ṣe báyìí àwọn tó wà lábẹ́ wọn wọ́n á tètè dìde à ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ kábíyèsí gidi gan-an oníbẹ̀ẹ̀kùn à ń dúpẹ́ lọ́wọ́ oníbẹ̀ẹ̀kùn kábíyèsí à ń dúpẹ́ à dúpẹ́ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ kábíyèsí àtúnfi àsìkò yìí gbàládùn àfún yín. ẹ ní taṣe àgbàmọ́lẹ̀ ẹ ní ile ilé àtọ̀nà tí yínà ní dà àwa Yorùbá àpapọ̀ alábàràgbò a lóore o a lóore nítorí pé ẹ yìí kún wa iyò ní tán ayé ò gbé fún un ọlọ́run tó wá fa kábíyèsí yẹ oníbẹ̀ẹ̀kùn jàfó ìlúfẹ́mi lóyè ọtọ́rítì ọmọ afẹjayẹja òkìkí ọlá ọlọ́run tó fà yín jáde ọlọ́run ní fi pa wá lẹ́kún nílùú bá pàtàkì díẹ̀ adúpẹ́ o adúpẹ́ amọ́lóore ọlọ́run a máa wà pẹ̀lú yín ọlọ́run ní fi yín lẹ̀ àwa àpapọ̀ yorùbá alábàáràkú àwa là ń dúpẹ́ a tún wá ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wá bá oníbẹ̀kùn tó wá bá wọn ṣe ayẹyẹ ọdún kan à ń fi àsìkò yìí gbàládùra pé níwòye ọdún tó ń bọ̀ gbogbo àná látúnjọ ṣe láti máa sọdún kejì a dúpẹ́ lọ́wọ́ wọn fún ìfọwọ́sowọ́pọ̀ wọn àdúrótì wọn lórí oníbẹ̀kùn ọlọ́run máa wà pẹ̀lú wọn ọlọ́run fún wọn sílẹ̀ o látòrí deputy governor eh, gbogbo lọ́balọ́ba nílẹ̀ Àwórì àti gbogbo agbègbè Èkó àti nàìjíríà adúpẹ́ lọ́wọ́ wọn ọlọ́run ní fọwọn náà lẹ̀ ìlú tiwọn náà ní dàrú àwọn náà ní rí wàhálà wọn ní rí dààmú gbogbo àwọn lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ náà tí wọ́n dúró ti kábíyèsí adúpẹ́ lọ́wọ́ wọn ìyá ọba ìyá ìyá ọjà ibà ibà local government fọláṣadé adédèjì adúpẹ́ lọ́wọ́ àwọn náà àwọn ní ìyá ọjà wa ní agbègbè ibà adúpẹ́ lọ́wọ́ wọn adúpẹ́ fún àfọwọ́sọpọ̀ tiwọn náà àwa náà tún wá ń fi dá wọn lójú pé ẹ̀yìn wọn la wà a sì máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn gẹ́gẹ́ bí ọjà alice olùdarí ni wọn àwọn náà ń darí wa ọlọ́run jẹ́ kí wọ́n sì wá darí ọlọ́run ní da wàhálà sí wọn lágbádá gbogbo tó ń ṣẹlẹ̀ sẹ́dá láyé tó fi ń sáko lọ́jà ọlọ́run ní jó ṣẹlẹ̀ sí gbèsè ní ìdààmú ní ikú ló ń yọ̀yàn kúrò lọ́jà ọlọ́run tì ní yọ wọn kúrò báyìí àtẹnìkọ̀ọ̀kan wa náà ọlọ́run bá kúrò wá ọmọ Yorùbá lápapọ̀ mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ pẹ̀lú ìjọba ìgbàlára fún òjèjì tajúdé fún ọdún kan ti kábíyèsí ọlẹ́sẹ̀ ti di ọdún kan nìkan láti oṣù mẹ́ta àti ọ̀pẹ kábíyèsí tí mo fẹ́ dúpẹ́ pé ṣe gidi gan. so ọba yẹn níbẹ̀ kùn ọba tó yẹ pé it's a God gift to us ọba yẹ pé ọlọ́run fún wa ni tó gbé ní àsìkò tí ọba yìí dé àti rí ìyàtọ̀ nínú àwọn ọmọ Yorùbá nínú lábàlá tó ṣùgbọ́n kábíyèsí máa ń sọ pé wọ́n pé ẹ̀wọ̀n Yorùbá máa ń sọ̀rọ̀ kan pé ọmọ tó bá ṣígbá mi tó ìpara ju yín o bàbá bàtọ́ wọn rí pé àwọn náà ṣípa àwọn náà rédíò àti kùn wọn báyìí àrẹ̀lẹ́jábọ́ lọ́yìn lẹ́yìn so ẹ jọ

àjọ ń ṣe àṣepọ̀ ẹ̀ kò sí ìjà kó gbà pé àdàlù kú àbàlù jẹ́ àkọ́kọ́ mọ Yorùbá tẹ̀lé tẹ̀lé rábì àkọ́kọ́ fún àkọ́kọ́ Yorùbá kan wọ́n lọ dàbí kan àbọ̀lọ́ ìdàmì kan tí wọ́n pẹ́ni fún Olúwa. sórí ẹ̀fọ́ eh, màmá dúpẹ́ lọ́wọ́ màmá wa tọ́sí ń dó tì wá láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wípé wọ́n máa pa pé fún wa tí ẹ̀rẹ̀ ọjà yìí bá dé koríko mọ́ lẹ́nu bó bá tẹ̀lé àtàjà nínú ìyá adába ọ̀kadà kò ní ṣe alẹ́sẹ̀ bàbá so àwọn ọmọ tó kọ fẹ́ gba àwọn ọjà yìí sí ni pé ẹ jẹ́ kí àjọṣepọ̀ akọ́tí tó mọ́ ojú tẹ̀lẹ̀ lọ kí àwọn òbí sàtàfẹ́ gbé ní ọwọ́ yìí àti ṣe kó ti jù tẹ̀lẹ̀ ní dáadáa ní dáadáa ṣe rí ìjọba kò ṣe ẹnìkan ló ń ṣèjọba o ọ̀pọ̀ ẹni ló ń ṣèjọba nítorí pé ìmọ̀ràn ló fi ṣe ìjọba tí a bá ń bìlì pé wọ́n wà bẹ́ẹ̀ yọkọ̀ máa ṣe kò ní dánmọ́rán bẹ́ẹ̀ tí wọ́n bá má ìdí àwà pé ẹ jẹ́ ká ṣe báyìí ẹ ká ṣe báyìí ẹ ká ṣe báyìí a ṣe in the best way so therefore ọjà ẹjọ́ ìmọ̀ olúkálùkù ló lè mú wa tẹ̀síwájú lónìí ìmọ̀ ẹni lọ síwájú inú ọjà ẹ bá sọ pé ah, olórí wa ti lọ sí ìpàdé ní gègé lọ ìṣe tí wọn kì í ṣe fún ẹ wo orí ibà àti orí ẹ ní sìn ẹ bí ọdún kan sí sìn ìkórè báyìí ẹ bá dùn ibà ó fẹ́ máa dàbí London ni ló ti ń yàtọ̀ ọba ti túbẹ̀ ṣe àìmọ̀ ìfẹ́mẹ́ta ti mú sí inú àìmọ̀ ìbálẹ̀ kó ṣe apá ṣe pé wà selfish gbogbo ibi tó tọ́ sí ló ń fi ọ̀wọ́n bálẹ̀ jẹ nígbà èmi kan fẹ́ dúró ti gbogbo ẹ̀ gbogbo wọn tó tọ́ sí ló ń ṣe gbogbo ẹ̀ tẹ́ ló ń ṣe ṣé dàgbọ́n pé lábàá ọlọ́run ẹ̀tọ́ ọjọ́ náà abọ́ akọ̀ ọ̀rọ̀ láti bá kábíyèsí ṣe ìtọ́jà ti kọ̀ wá lọ́wọ́ yìí náà kò oníkọ̀ ọmọ alẹ́ nù o ẹ jẹ́ ká mú mítì ní òkú ká dẹ̀ máa fún wa nímọ̀ràn ìmọ̀ràn nígbà tó pé èlè má sọ public èlè kó lórí pé lórí ká bá ṣe báyìí ó má ẹ jẹ́ ká ṣe báyìí báyìí báyìí bẹ̀rẹ̀ bá àwọn tó bá ní tó tẹ́lẹ̀ sọ tó bá dé nísìn àádùn ẹ̀ out. tó bá ra ìwádùn ọba Sulaimon Adesina ayé. kábíyèsí o owó ìrànwọ́ tó fún ẹgbẹ́ tí owó ìrànwọ́ tó dẹ̀ fún ẹgbẹ́ yìí náà la fẹ́ ṣètò lórí ẹ̀ lẹ́nu pé délé fojú kù. ọwọ́ ìgbà. ayé pé wọn aláàsí lálábà ah. gbogbo apátátà sí wọn lálábà àrídàdà gbèsè lálábà àmọ́ kábíyèsí oníbẹ̀ẹ̀kù sùlẹ̀mánà mojúbà kọ́dá fún mojúbà ṣẹ̀dá fún mojúbà yá mi ọ̀pá kí àlàkí alágbogbo bí arìnrìn àrìnrìn àrìnrìn owó oníṣìmú owó oníṣìnà owó oníṣìlò ìjọsọ àgbàmọ́lẹ̀ ìjọba tẹ̀ mọ́lẹ̀ onílùmọ́ ẹlẹ́sẹ̀ wọn ẹlẹ́sẹ̀ ayé ìròyìn àsìkò tó dé orí ọba àwa ti wa ló dún àwọn mọ́là èmi ò sọ lọ́rẹ́ yìí o a dúpẹ́ lọ́wọ́ àwọn tó láyé ó jíṣẹ́ fún ọba tó dá ọwá ayé tó ní tẹ́tọ́ ọ̀jẹ́ ni ó jíṣẹ́ fún ẹlẹ́dàá àyá rẹ àti bàbá rẹ ó jíṣẹ́ fún torí ńgbà tó ọlọ́run ó ti wá lójú lẹ́rù gbogbo ẹni tó lọ ọ̀dọ̀ rẹ níjó ni tó bá lóòrùn fún òun dáná lọ ó burọ́ ni kò dẹ̀ wọ́pọ̀ kò sí tí ẹ bá fẹ́ jẹ ni ọlọ́run ní padà lẹ́yìn ẹ̀rọ ẹlẹ́dàá àyá náà ní padà lẹ́yìn ẹlẹ́dàá bàbá rẹ ní padà lẹ́yìn ẹnu ìbátan dé ìbátan tí ọdún tẹ́ẹ̀bẹ̀rẹ̀ tẹ́ẹ̀bẹ̀rẹ̀ ọba yín àwọn ọba náà mọ̀ sí i ilé ìwé yẹn lásán àwọn tíráyìn bẹ́ẹ̀ ọlọ́run kò ní padà lẹ́yìn mi ẹ ràn wá lọ́wọ́ ọlọ́run mọ̀ ràn yín lọ́wọ́ torí pé nínú ọjà tí ẹ dákọ ẹ fún wa lówó ẹ̀dùn wa nú ẹ̀bùn wa lówó ọ̀fọ̀ fifty thousand láìtún àrímọ̀ ní ìgbé wa. káyé ọ̀gbà kankan lọ́wọ́ wa tó fún wa ní àlékún àlékún àpadà sí kò ní bá yín o ẹlẹ́dàá yín o asan gbogbo àwa tá a wà lẹ́yìn yín náà onírẹ̀ yín lẹ́jọ́ àgbàwà náà dá o adúpẹ́ lọ́run ọlọ́ba adúpẹ́ fún yín o bísíní láyé náà dé náà. bísíní láyé náà. àdúrà ẹ kú jòkó ẹ̀rọ àdúrà wà bọ̀ sáàrin wa ọlọ́run bá wa dúpẹ́ fún wọn because bí wọ́n ròyìn èèyàn tó kéèyàn bá bẹ́ẹ̀ nígbà tí wọ́n lọ fún yín pé àwọn baálẹ̀ ń bọ̀ tẹ́yìn wọ́n bá ṣe tí wọ́n bá wá àwa náà lọ alábùkù lọ́wọ́ yín pé ẹ má wò wọ́n wọ́n ní baálẹ̀ bọ̀ àrí baálẹ̀ ìdádúpẹ́ lọ́dọ̀ ọlọ́run baálẹ̀ ọlọ́jà mọ rí bá okun agbára àti àlàáfíà ọlọ́ba àjogún ẹ̀ fún yín o ẹ ẹ wà pẹ́ lórí oyè náà pẹ́pẹ́pẹ́ tí wọ́n ṣe pẹ́ àní fi ń ṣàwátì o lẹ́gbò ẹ tọ́ ẹ adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gan náà a ò ní fẹ́ gba wa lásìkò mọ́ nígbà tí àwọn baálẹ̀ ti dé ẹ rí i pé wọ́n sọ síwájú pé ohun tí a fẹ́ kí àwọn baálẹ̀ wa ojú kí wọ́n tún lè mọ̀ pé àwa náà ọmọ Yorùbá tí àwa alábà a ò ṣe èèyàn yẹ̀yẹ́ lọ́wọ́ náà dẹ̀ tún lè gbé wa lárugẹ òun la fi ní kí wọ́n wá wọn àbójú rí ọ̀gbọ̀n ọlọ́run bá yóò gbàdúrà wa nípa ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́ẹ̀kan nípa empowerment tí kábíyèsí ṣe ní ọjọ́ Wednesday ìjẹsùn fún àwọn ọjà mẹ́fà èyí tó kan ọjà tiwa àwọn náà fẹ́ ṣe empowerment yẹn fún àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ kan àti àwọn ọlọ́dọ̀ kan tí ó bá ẹni tí ọ̀bá ẹbí tí kábíyèsí sọ́njọ́ náà ni pé àwọn tó kù náà tí ò rí wọ́n mọ̀ fi ṣèbínú o ó yìí máa kan àwọn náà o tó ẹgbẹ́ tí ò bá kàn lẹ́nìí ẹ má fi ṣèbínú o tí nǹkan mìíràn bá tún yọ ó máa kan ẹgbẹ́ tó kù náà ọlọ́run ní fi wá wọn ra wa ẹbí wọn ti rẹ̀ kan ẹ jẹ́ kí á gbàdùkù tira wa kí á lè máa lọ síwájú ọlọ́run ní fà wá sẹ́yìn mọ́ àwọn tó ní òsì yorùbá lálábà wọ́n ti ń gbà báyìí bá a ṣe sọ́lẹ̀ gan wọ́n ti ń gbà pé yorùbá ti wà lálábà adúpẹ́ lọ́wọ́ ọba kábíyèsí oníbà ẹkùn adúpẹ́ lọ́wọ́ wọn fún àtìlẹyìn wọn adúpẹ́ lọ́wọ́ àwọn baálẹ̀ tí wọ́n jókòó yìí náà àwọn náà jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n ti wà lẹ́yìn tí wọ́n jẹ́ kí yorùbá tó máa dún ní alábàrà wọn báyìí ọlọ́run nígbà wọn lọ́wọ́ wọn báyìí òun nígbà wọn náà lọ́wọ́ wọn báyìí o ọlọ́jọ́ kájọ láṣepẹ́ o tó wàá fẹ́ ṣe àwọn environment fún àwọn ẹgbẹ́ wọ̀nyẹn ká bàbà àpàrà wọn lásìkò ọlọ́run jẹ́ káyọ̀ làwọn pẹ́ ọmọ yorùbá. wọ́n ti ń torí sára wọn. orúkọ tèmi ni alhaji ṣe makinde abiodun abilẹti. yorùbá ní òkòkò rẹ. yorùbá lápapọ̀ orúkọ tèmi ni chief musa ndikun ìṣọ̀lá balẹ̀ òkòkò máa ń kọ́ pàtó ọ̀pọ̀lọpọ̀ ṣóòrùn tó mi ò jáde mi ìdẹ́ ń kó kan sọ́ọ̀rù rẹ̀ kẹ̀kẹ́ so ala skipo mi ló ń pè é skipo. skipo skipo. ọlọ́run jàre ipa. ẹ má bínú o orúkọ tèmi ni Arólò Taofik. ọ̀nàdẹ́bù wa bá yín sọ̀rọ̀ o. mo fẹ́ pe àkíyèsí wa ni ẹ má bínú tí o bá pè ní observation a máa ń wo eré orí ìtàgé agbámúmáwòrán tí ó bá ń ṣe eré àwọn abúlé a rí pé àwọn baálẹ̀ ohun tá a máa ń sábà sọ fún ọ ní kára ó léwu so ìyẹn mo fẹ́ kẹjẹ́ ká máa lò fún wọn sokọlọ kó kọ àmọ́ ṣe. ó yẹ já kí àwọn baálẹ̀ pé kára ó léwu. kára gbogbo wa lè ah. gbọ́ madam. ọlọ́run á dúró tì wá ọlọ́run ò ní fi wálẹ̀ ẹ̀yin baálẹ̀ wa ọlọ́run ní fi ilẹ̀ ń bà wálé ọlọ́run á ilé gbogbo ọjọ́ tó wù kẹlù láyé ẹ̀ ní wọ́n sọ ẹ̀ ní wọ́n sọ ẹ̀ kẹ́ tó dé a ti rọra brief àwọn èèyàn nípa ìlú méje yàyà mẹ́fà tí ọba Rájí Adésínà oníbẹ̀ẹ̀kú tí wọ́n ń ṣe ilé ìtàn ṣe ó jọ wá lójú lọ torí ọ̀pọ̀ lówó wọn mọ̀ bá ṣe lè na a dúpẹ́ pé wọ́n ṣe fún àwa àpapọ̀ yorùbá alábàárà wọ́n recognize wa pé alábà ọmọ yorùbá exist lálábà àdúpẹ́ lọ́wọ́ kábíyèsí ilé tí wọ́n fún wa yìí ìtọ́ sọ fún wa ni pé ká fi ran àwọn oníṣòwò kéréje lọ́wọ́ ọ̀pọ̀ ìlú ló wà tí wọ́n lówó jù lọ tí wọ́n ti wà tipẹ́tipẹ́ wọn àrònú pé ó yẹ káwọn ran àwọn èèyàn wọn lọ́wọ́ a tún fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ kábíyèsí lẹ́ẹ̀kan sí i oníbẹ̀ẹ̀kùn ọmọ afẹ́jáyẹjá olùfẹ́mi lóye. iná ò ní tọ́wọ́ wọn a dúpẹ́ ẹ̀yin wa ẹ bá a dúpẹ́ kábíyèsí torí wọ́n ní ìníkẹ́ ní ó lè ṣe mí adúpẹ́ lọ́wọ́ fún ilé tí wọ́n ṣe fọ́jà wa so gbẹgẹ́ bí kábíyèsí ṣe sọ fún wa àlejò wọ́n ṣe ṣe fún wa ó yẹ káwa náà lè ṣe gẹ́gẹ́ bá ṣe sọ tán bá ní àwọn fún ẹgbẹ́ Yorùbá ẹlọ́kọ sápò yín ààyè ọ̀tọ̀ ni eléyìí tí wọ́n fún wa wọ́n ní ká fún àwọn èèyàn láti fi sọ́pọ́tì okòòwò wọn ìdí nìyí tá fi pè é pé alice kẹ́ lè bá wa dúpẹ́ lọ́wọ́ kábíyèsí fún oore tí wọ́n ṣe fún ọjà wa òun ló jẹ́ káàkiri ẹ ṣe ìwé àgbìyàn dìde ọlọ́run ọlọ́run á wà pẹ̀lú wa o kàkà ìjẹrẹ la máa máa ṣe o lábẹ́ ọlọ́run. lápapọ̀ ẹ ṣé mo dúpẹ́ fún ọlọ́run gbàdúrà yín nítorí ọlọ́run kó lọ́ọ̀dẹ̀ yín. sọ́ọ́ mẹ́rin. dàgbà lò ó. àmín. ọlọ́run wa nípa fún wa kò nípa wa náà lọ. àmín ní ẹ̀dá. ṣé rí níjọ́ jẹ wá síbẹ̀ ẹ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo wà bẹ́ẹ̀ ni mo wá síbẹ̀ ẹni tó da ẹni kò ń ṣe pé bóyá ipò mi àti ìkọ̀kan bọ̀jẹ́ńtẹ̀ pẹ̀lú ẹ̀ ti wà tipẹ́tipẹ́ ni mo kò dẹ̀ máa ń fi ẹnì kọ̀ọ̀kan ló wá báyìí ẹni tí ò ti fa bàbá wa ṣeré kò lè fa náà ṣeré ọlọ́wọ́n gbàdúrà ṣẹ́rí gbogbo kan tó ń ṣe yìí tó wọ́n wá ṣe lé inú mi dùn gan torí ọ̀pọ̀lọpọ̀ ni mo bọ èmi mo wà lẹ́gbẹ̀ẹ́ orúkọ àwọn tó ń fún mo wà ní ẹni tó dárúkọ ẹ̀ níjọ́ yìí tó yẹ ń àtà ọjà àgùrù àti gbogbo ibi tó ń fún ọlọ́run àgbà pẹ̀lú yín ṣẹ́rí gbogbo àwọn tó ń bá fún kiri iṣẹ́ mọ̀ pé ròpọ̀ ọjọ́ yẹn gan bọ̀dẹ̀ àwọn tó ń fún yìí lágbára ọlọ́run nípa ṣe àṣemọ̀ ṣóyẹ́sì àti màmú mọ̀ pé lọ́dún tó ń bọ̀ kókè tó di kínísì tó bá bá ti kú òun bí àwa ń lọ jábọ̀ ni ṣóyẹ́sì gúdúgúdú méje yàyà mẹ́fà tẹ tẹ ṣe àwa náà kọ sọ ẹ̀ẹ́dẹ̀rí kan tó máa ṣe pẹ̀lẹ́gbẹ̀ torí ó níbi tẹ yìí lọ. nítorí arólè arólè mo ní ká tó délé kábíyèsí gangan tí mo yí máa bá wọn. orí ẹ̀kọ́ wá eh. ọgbọ́n ti sún ah. ànádà ah. lẹ́kù pátápátá. àwájà ah. ìbálò àwà pẹ̀lú yìí ṣáré èèyàn àwọn èèyàn màmá tèmi àti àwọn èèyàn bàbá tiẹ̀ ìtura ṣáájú wa ni ọ̀dà àwọn náà mo mọ̀ pé gbàtí wọ́n pẹ̀lú ẹ̀kọ́ wọn máa ya àwọn ọlọ́yẹmọ́ṣẹ́ pé kábíyèsí kábíyèsí ní ìgírí pẹ̀lú wọn Yorùbá tó wà ń lẹ̀ yìí àjọ máa fà ìtura náà ti múra twenty twenty three sílẹ̀ pẹ̀lú wọn sẹ́wọ̀n pé wọ́n ń gbọ́ wọ́n ń gbà wọ́n ń ti múra pẹ̀lú wọn o tó yẹn sì kí gbogbo wa lọ múra yọlọ́ọ̀ nípa Yorùbá ilẹ̀ Yorùbá náà wà ilẹ̀ Yorùbá náà wà ẹ jẹ́ ká múra pẹ̀lú onígbà wa yìí gbogbo ẹni bọ́ọ̀dì tó bá takò ààrẹ yẹn lápára tó gbogbo bí ìkànnì bá ṣe gbà ní kí ẹ jẹ́ ká kájọ ṣe ká ká mánéèjì gbogbo bí tí ó bá kàn tí ò bá kàn báwa náà ṣe ṣe ń jọ ẹ̀ ní pé kábíyèsí ó pe akápò tó jẹ́ chairman of the community tó ó jókòó ó wá sọ pé ó máa fún wọn ní ẹ̀bùn yẹn owó làwa wá ṣe pẹ̀lú yín sìn ẹ̀dẹ̀ tí a ti mọ́ra sí pé mo mọ̀ ojú tó wò mí wọ́n ti mọ̀ bọ́dọ̀ kọ́kọ́ ọmọ mi balẹ̀ skipo ẹ̀dá sí skipo náà mọ̀ pé èdè oyè mo ń fi gbàkọ́ kó kọ sọ́rùn mi ò ń ṣe jura mi lọ ọlọ́run ló lágbára rẹ̀ ọlọ́run ló lágbára tí ó bá ṣòun náà tó débẹ̀ tó sọ pé ẹ̀gbọ́n mi ẹ ń ṣèyàn bẹ́ẹ̀ ẹjọ́ máa máa lọ sẹ́niwẹ̀ kò sẹ́ni tó mọ̀ ọlọ́run ló lágbára ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú wa ẹgbẹ́ onímàálù. ẹgbẹ́ onímàálù. ẹgbẹ́ onímàálù àti ẹlẹ́rọ̀ọ́sọ. ẹ onímàálù ẹlẹ́rọ̀ọ́sọ. oníbẹ̀ẹ̀kù. ìdẹ́gbà yìí náà á tún lékún mi dáyọ̀ ọdún tó ń bọ̀ báyìí lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ lọ́nà ọ̀gbọ̀n ẹ̀dá bẹ̀rẹ̀

adúpẹ́ sá ẹ bá dúpẹ́ lọ́wọ́ aláṣọ ẹgbẹ́ aláṣọ mọ́mi wa àjọ yín a máa lékún ni èyí táwa yín yóò táwọ̀ yín náà ọwọ́ yín náà láti gbà èyí táwọn alájà ṣàǹkó náà ọwọ́ yín náà láti gbà ẹ tuntun wa tó bá kọ̀ wá ń bẹ̀ ẹ bá wa mú wa ó lè ojú káṣọ wa lọ ẹgbẹ́ eléèdú eléèdú ẹgbẹ́ ọlọ́ṣẹ ẹgbẹ́ ọlọ́ṣẹ alájà ń kọ́ ẹ̀ máa bọ̀ wá lọ́rùn wa oníbàdàn ló gbé jẹ́ bá ká fún yín nítorí pé ọba ṣe wá ṣe fẹ́ mọ́ irú eléyìí tá a wọ́n ń sìn ọ̀ṣẹ́ yín ló fọ̀ àwọn kan lẹ gbé fún tó bá a lọ kó fi dán aṣọ wa máa lójú ní ìdẹ̀ ṣe kọ́mọ́. Alájì Osama. Osama. Mrs. Ayọ̀lá. Mrs. Ayọ̀lá. Mrs. Oseni Felobi. Oseni Yayi. Yayi. Èmi kò wọ́n mú mi. Mrs. Kasim. Kasim. Màlúù ní pé ká mú tẹ̀ fi kún ọjà ọlọ́pàá ẹ̀yìn náà ah, barbecue ẹ ṣe mo dúpẹ́ gbogbo ọjà o ọjà yóò ní tú o. Salamu Salamu Salamu lágbègbè pẹ̀lú tó ṣe adarí ètò ọ̀nà pẹ̀lú àtẹ̀lé náà. ọwọ́ yóò máa rò pé ó ń lò ní ọjà nígbà tí kábíyèsí adé apẹ́ lórí owó nìyẹn káwọn bá ń dúdú owó ni káwọn bá ń dúdú owó ní bí o kò dẹ̀ ní Eh, owó lẹ́bi lọ́ọ́ ra owó náà lè máa fi pa lágbára lọ kò tẹ̀ ní wájú onílẹ̀sẹ̀ òkùnkùn iná lòun náà o lọ́ba kiná sí ìlú ìṣọwọ́ dúgbẹ̀ olùtọ́ lọ́hùn lọ. eléso òkè èso wà ní èso ọ̀wọ́ aṣọ èso funfun lọ́wọ́ méjì oníbà àti gbogbo yorùbá lápapọ̀ wọn ti bẹ̀rẹ̀ tó bí fún ọjà ìṣègbèsè ní tó tún lọ sókè sí ọ àti ń bọ́ sóṣù wa ó ti pọ̀ ṣe bá a ti kó oṣù wọlé ṣọgbọ́ sọ́ọ́lù wa náà ti kẹrí yẹn. ní sáyọ́lá. ọlọ́run bá tó fi ìfẹ́ kó wa jọ kò ní dàfẹ́ rú ìfẹ́ wa tún máa papọ̀ sí ni mo rí ní ọdún ìmọ̀tún ní ọdún tó ń bọ̀ lápò gbára wa nínú ọlá Lemon Adesina ọba oníbàárẹ̀. Oníbàárẹ̀. Ẹgbẹ̀rún bí ọ̀pọ̀lọpọ̀ olúwa ti mú ara ti pẹ́ débi lọ́yà kọ̀nà àbúrò náà. Kọ́lọ̀ ń kó gbàdúrà. Bẹ́ẹ̀ náà làwọn alájà àwọn tó kù àti rọra mọ ara wa dáadáa àbúrò tèmi náà eh, ọlọ́run kó gbàdúrà ní ìlú ọmọ ọkọ tó ṣẹlẹ̀ kó ọlọ́run gbàdúrà ní kálukú gbogbo ọkọ ọlọ́run abáyé kágbára kọ́sítọ́mù àbá kọ́sítọ́mù àbá agbára wọn rẹ lẹ́nu gbogbo kẹtẹ bá ń ṣe lágbára ọlọ́run ọlọ́run àgbọ̀ sókè nítorí àwọn ẹ̀ẹ́dẹ̀mọ̀ ìjọba tá a wà àwọn èèyàn yá wa ni àwọn èèyàn bàbá tiẹ̀ ni ọlọ́pàá kò síbi tá a fẹ́ yí sí bọ́ọ̀dù bá ṣe kóra wa jọ yìí tí ìfẹ́ bá ti wà ọsọkọ tí ò lè borí ọba tí wọn yóò ní trọbálì ṣòwò mọ́là gbogbo ni ni bàbẹ́ ìjẹ́ bó ṣe wà lórí ẹ̀pẹ́ náà ìyá ìyọ̀yá wà lájẹ́ so tó ń lò jẹ gbà so lágbára Ọlọ́run ẹgbẹ́ yìí á lọ sókè ah. wọn náà ti ní plan pẹ̀lú yín láti gbé yín débi tẹ́ bá fẹ́. ẹ ṣeun jọlọ ẹ ṣeun jọlọ tó rí ẹnì kọ̀ọ̀kan ní bá dé ọ̀nà wáyé tìrẹ̀. Ah ń ṣe bẹ́ẹ̀ tó àpò síbẹ̀ àánú ló jíṣẹ́ lágbára ọlọ́run but ẹ máa bára ṣe mọ̀ pé irú ẹgbẹ́ báyìí bá bá sọ̀rọ̀ ẹlòmíà ní báyìí ẹlòmíà ẹlòmíà tó délé agbègbè à ń ṣe bá ṣe mọ̀ ọlọ́run jẹ́ àríjà láàrin wọn. ẹ ṣe ń ṣe inú mi ń dùn pẹ̀lú ọwọ́ tó ń kọ́dínéètì àdúrà gbogbo wa gbà olówó lè jọ́gà lẹ́kùn náà gbogbo àtàwà bí la mà ṣọ́ọ̀d ó yẹ ń ṣe ṣàdètì ríbiríbi tó ní kálukú ti ṣe torí wọn kó sára ni ṣó yẹ ọlọ́run kò gbàdúrà yìí gbogbo ọmọdé nìkan kan ní kò ní bàjẹ́ àmì àdúmọ̀ lọ síbẹ̀ àdúrà wa gbà wá. Yes, yes, ma. Yes, wa bẹ́ẹ̀ sì wá ẹ̀ wá fẹ́ mi fún wa ẹ sàlàyé ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ mi náà mo ti sún mi dáadáa bá mu. nígbà tí eh, àjọ ó lọ́ máa tì jáde ó máa tì jáde ó dẹ̀ ti tẹ̀lé kalẹ̀ ó ní tó náà bá ti wọ́n ní àwọn ìpínlẹ̀ afárá máa yẹ sẹ́ni kábà rẹ̀ wọ́n bá ní tọmọ lóde bẹ́ẹ̀ àdé bẹ́ẹ̀ wà láwa mẹ́rin làwa jọ náà lẹ́yìn bá ní yá fi. àmín àmín àmín àmín ẹ̀mí nínú rẹ̀. àmì ìbá aṣàmì. àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o. ẹni bá ní kó mọ̀jì òní palẹ̀. àṣẹ o. ní agbára kọ́dá ní agbára sìlá lágbára ẹni gbára àgbáyé gbogbo ẹni wá ló kókó náà bí tọ́kù ní kẹ́mbẹ́ wọn ló rẹ̀ yẹn o. àṣẹ ọmọ rẹ̀ yẹn ọmọ rẹ̀ yẹn lágbára ìyá lágbára bàbá gbajúmọ̀ lọ fi jẹ oyè ọ̀ ní fìbànújẹ́ jẹ́ àṣẹ ah, o ọláàrí ò máa lékún ọláàrí ò máa lékún àṣẹ o gbogbo tó ń bá ń tífà ní kébé ní ìmọ̀tò àṣìṣe òye àṣẹ o wà á máa lọ rí àṣẹ o mo ṣe fẹ́ fún òye kó rí bẹ́ẹ̀ fún mi báyìí mo ṣe fẹ́ wá sọ bàbá máa sọ bàbá ní àlàájá mi ìyá mi ìjẹsà yìí àbí mo kúrò sọ ọlọ́run tó wáá fi ọ́ ṣe lórí kò ní sọ ọ́ àpàdà sí yóò ní tó wàá fi ṣe ọlọ́run bá fi ṣe ẹlẹ́dà yóò ṣe bẹ́ẹ̀ sì pọ́n wálé yìí ọlọ́run pọ̀ ṣe ilé ní òwò ju ẹ̀ ní ṣiṣẹ́ lọ́dọ̀ kábíyèsí ti ń gbé ní gẹ́gẹ́ tó ń gbé ní gẹ́gẹ́ nígbà tí a wá alájò búrẹ́dì làjọ wáyà wò bàtà wá wá wọn náà ti yín lọ aláwùsá àwọn àpè yìí kíkà kíkà pé kẹlẹ wàá pé kábíyèsí wọn tiẹ̀ jáde wọn kàn jáde sí wa ni. ọlọ́run ọlá ayé mi dá àwọn ti jáde sẹ́mọ̀ tẹ̀wá ìmọ̀nà ọlọ́run tẹ̀ tẹ̀ kábíyèsí o kábíyèsí lẹ́mí gbogbo lọ ìlú ọ̀ ní fàìsàn ló lágbára ọ̀tá ò ní ká o àwọn àbàdàn ṣàdúrà fún ọ bàbá kan jáde lé lọ́wọ́ níjẹta ó ní ó kàn ṣàdúrà ṣe mọ̀ pé borí ẹni tí òdìjẹ tó ń lè súnmọ́ wọn tán fún ẹni tí ẹni ní fáìfù ẹ mọ̀ pé surprise yìí inú tán ṣe fún àríyàn sí fún wa rí àtẹ̀lóṣèlú wọn wá bá wa ní ó wá bá wa yìí wọn ní gbogbo tá a mọ̀ jẹ tá a mọ̀ báwọn bá ti wọlé. ẹgbẹ́ sọ ti yẹ yín àgàgà adébúlé èyàn obìnrin yẹn wọn wá kọ ó kọ gbogbo wa tí ẹ bá láǹfààní láti rí wa apọ̀ òkú ah, àánọ́ọ̀sì ọlọ́pàá àwòdè níjẹ̀ta ìjẹ́ká àánọ́ọ̀sì ìlànà wa tí afẹ́kẹ́ ràn wá lọ́wọ́ láti gbé ṣe rí ẹ̀ka tó dùn ẹja sọ ṣe rí báyìí ṣe fún àyà mi àti ìrírí ìgbà tí dáláwà lè fi tó tó fifty years àmọ́ tí ìlú ta rẹ̀ ẹ̀yin lẹ́sí fáwọn mi jẹ́ ọ̀rẹ́ ìsìn sí ẹ̀rọ tó jẹ́ kí ọlá yín mi jẹ́ ní kékeré ọlọ́run ló padà adélé balẹ̀ àdìnà kó ẹ̀rọ kó bàbá àti ọlọ́wọ́ yóò fi ló bá ti pa ọ̀rẹ́ ìsìn sí ẹ̀rọ ìran òjòrò lẹ ṣe ẹgbẹ jẹ pé alájà méjì tó aṣọ kan tó náà. àwọn náà ní àwọn ní àwọn ní ọjọ́ mi sábà tún bọ̀ àpò ìfọ̀nbọ̀ náà làwọn fẹ́ wọ̀. ó tẹ̀ wọ́n rẹpẹtẹ. báwo ni o.

o ní kí nǹkan gbé sọnù láì ṣe àmín ìgbà ọdún ọdún kan tó ṣe ìgbà ọdún ọdún kan ní àmín ìgbà tó máa ṣe lórí ẹ̀kọ́ o ẹ̀yin balẹ̀ wa ẹ̀kọ́ àdúró tì ilé yín àtọ̀nà yọ lóò jẹ́ kóró ẹ̀yìn ṣiṣẹ́ ẹ̀yìn ṣiṣẹ́ ẹ̀yìn ṣiṣẹ́ ẹ̀yìn ṣiṣẹ́ gbogbo mo fẹ́ mo fẹ́ yan náà báyìí gbogbo pọ̀ mo kọ yan náà ẹ̀yìn jáde Àmín. Ọjà ṣe tí ó bá wà, adúpẹ́ lọ́wọ́ àdúró tì. Ẹ bá pe kábíyèsí. Kábíyèsí o. Adé ó pẹ́ lórí kí wọ́n ta pẹ́lẹ́sẹ̀. Àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ọlọ́dẹ pẹ́ fún wa gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe làkàkà lórí ìlú ẹ̀ ní ṣàṣeyọ ẹ̀ ní ṣàṣetì o gbogbo mo fẹ́ fún ọlọ́ àbáyé fẹ́ o ọmọ kan ọlọ́ àbáyé kọ́ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa ipe látijọ́ tán ti ń jọba ní ìbà àdúpẹ́ fún ọlọ́run torí ijọ́ tí mo lọ sọ́dọ̀ kábíyèsí èmi àti ìyá jẹnẹra ni ọmọ jẹnẹra wa ní kí n ṣàgbà ọlọ́run kò ṣe fọba wọ́n ní kí n sọ ọlọ́run kan fi mẹ́mọ́rù kà sí lórí pé sùlẹ́mọ́lá ayé ọjọ́ ó ló o ti ń ṣẹlẹ̀ báyìí ọlọ́run ti ń gbà fún wọn ẹgbà fún wọn mọ́ lónìí jókòó pẹ̀lú ògùn ọlọ́run bó ń ṣe wa jẹ tán pọ́n wa tó ń ṣàánú gbogbo ìlú tí gbogbo òlú mọ̀ tí ìlú ń tó ń túṣẹ àìmọ́ ṣe mọ́ lónìí fi àmín pẹ̀lú ògbó ọlọ́run lóògé kí gbogbo òlú kó tu gbogbo wa àmín àní ṣàṣetì àmín adúpẹ́ lọ́wọ́ kábíyèsí. kábíyèsí ẹ ẹ mr gbẹngà ẹ bá a dúró ẹ bá a ṣe. adúpẹ́ lọ balẹ̀ o kábíyèsí o adúpẹ́ lọ́wọ́ oníbà ẹ̀kọ́ ọmọ afẹjayanja adúpẹ́ lọ́wọ́ kábíyèsí rájí asáde afọlágbádé àkọ́kọ́ adúpẹ́ lọ́wọ́ wọn. kábíyèsí o ahmed tí wọ́n fún wa ní alábàrágbo àwa yorùbá parapọ̀ adúpẹ́ gidi lọ́wọ́ wọn ẹ̀mí wọn á gùn ẹ̀mí wọn á gùn wọn ò ní sọmọ nù kábíyèsí ò ní sáyà nù àwọn náà ní kú òjijì àìsàn ó kéré ó pọ̀ àìsàn ó kéré ó pọ̀ kò ní ṣẹlẹ̀ sóníbà àìsàn ó kéré ó pọ̀ kò ní ṣẹlẹ̀ sáwọn ọlọ́run mọ wọn ọlọ́run orúkọ tèmi ni Alhaji Abdulateef Makinde baálẹ̀ of Kimbiri town Oníbà mo kọ́kọ́ máa dúpẹ́ fún ọba Dr. Sulaimon Raji Asade àkọ́kọ́ ọkọ bàbá ló jẹ́ sí mi bàbá mi ni ìrìn àjò mi lénìí ọwọ́ oníbà ẹ̀kún náà ni òun ni áńgẹ́lì tí ọlọ́run fi ṣe ìrìn àjò mi ìyẹn kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ gbogbo ohun mèremère tó níbà ẹ̀kún ṣe ní orí agbègbè kọ̀ọ̀kan tó wà lábẹ́ kò sílùú tó wà lábẹ́ oníbà tínú wọn ò dùn òun náà ló dífá fún ìrìn àjò tá a tún fi rìn dé ibi ọjà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá wa wà nù ọjà yìí náà tó dẹ̀ nídìí ìrànlọ́wọ́ tó jẹ́ pé ọ̀tí ìdọ́dọ̀ oníbà ti ń ṣe fún wọn ara ìdúpẹ́ náà làwa náà wá bíbá ìwà bá wọn yọ̀ nǹkan lórí empowerment tí oníbà fún wọn tó ní pé kí àwọn náà dẹ̀ ṣe ara ẹ̀ náà lẹ́ ń rí tí gbogbo wọn ṣe ẹ̀mí gbogbo àtàlàfíà ni mo ń tọrọ fún ọgbọ́n àtòyè tó níbà fi ń darí gbogbo ìlú kọ̀ọ̀kan kò ní tán kò ní kú kò dẹ̀ ní wá ṣe gbogbo kínní kó fọmọ di kò ní fàyà di kò ní fi àwa olóyè náà àtàwọn ìlú ẹ̀ náà fi di gbogbo mèremère tó ṣì wà nù oníbà náà ọlọ́run ní jẹ́ kó parẹ́ mọ́ nú atúlékún sí ni so mo délẹ̀ sí rẹ̀. balẹ̀ fún kùkù alaskipo àwọn tí nǹkan tó jẹ́ ká wà ń bílẹ̀ ni òun ni ẹgbẹ́ ọmọ Yorùbá ní Alábà tí wọ́n ti ń ṣe gudugudu méje yàyà mẹ́fà àdẹ̀wà ń torí wọn fún gbẹ̀gà ẹgbẹ́ yìí ni Ọlọ́run kó gbàdúrà wa kó gbà gbọ́ ọwọ́ wọn sókè bá ṣe fẹ́ gbogbo àtìlẹ́yìn oníbà pátápátá lórí wọn kò ní ta sún àwa náà ta jẹ́ ọmọ oníbà ẹkùn kò ní dasán gbogbo nǹkan tó ń fẹ́ lágbára ọlọ́run lágbára oníbẹ̀ẹ̀kùn àwọn bàbá tó tẹ ìlú òkùnkùn ìdó àwọn bàbá tó tẹ ìlú kẹ́mbẹ́rì dó wọn ní padà lẹ́yìn wọn á jẹ́ kí gbogbo nǹkan tó ń fẹ́ kó bọ́ sí lórúkọ oníbẹ̀ẹ̀kùn lágbára ọlọ́run àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀. ká ọba gbèrè èmi ni vice chairman committee planning committee ti ètò tí a ṣe ti gbogbo ẹ̀ fìtì tó ṣe ṣe alo olórí àwọn náà àwọn náà ní mẹ́fà má ti bàjẹ́ so yorùbá lápapọ̀ next week àwọn task force wa nínú ọjà alábàárà ẹlẹgbẹ́ lẹ́rọ̀ làwọn náà wà eh, eh, alábàárà On ọlájú wọn dárúkọ tó ń lọ sí ìlú. Eh, brọ́dà wa hussein àlọ́ wà nínú ẹgbẹ́ ìjọba alápapọ̀ gbogbo ìfiṣeéṣe gbogbo ẹrù tí gbogbo ètò tá a ṣe tó fi látòrí aláàjì Táyọ̀ oníkẹ́míkà then Ismail Folarin onímọ̀ màálù náà ń tà then fireman màálù làwọn náà ń tà fatai dada àwọn náà ó ń ṣe pága àwọn náà ń ta màálù kamali dín oníkẹ́míkà làwọn náà alájí kamali dín alájà um, ìyá samson oníkẹ́míkà làwọn náà ló àwọn tó ń jẹ́ kí gbogbo kìíní ṣe ṣe then Mr. Kola oní rice làwọn náà ń tà Mr. Gbénga then alaja alájà eh, alájà yaruka alájà yaruka ìyá Victor ìyá alájà ìyá Busaya ìyá Busaya Busaya then eh, alaja Sade nínú àwọn tí wọ́n tán ràn wá lọ́wọ́ tán fi jẹ́ kí gbogbo nǹkan yìí ṣiṣẹ́ a tún wá dúpẹ́ lọ́wọ́ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ náà gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lápapọ̀ náà nínú ọjà gbogbo wọn pátá náà làwọn náà ṣe ojúṣe gbogbo ẹ tí gbogbo ẹ náà fi ṣe ṣe so àwọn tó bá kù lẹ́yìn tí àwọn ti dárúkọ ọlá pé àgbéwèé àgbéwèé wọn gbogbo tí àwọn náà bá ṣe ń lù wọ́n máa lu yọ ní lágbára náà gbogbo aná pátápátá táwọn náà bá ti ta àwọn bá kù ànínájú owó náà làwọn náà máa nọ́ọ̀bẹ ọlọ́run kù sákó ẹnì kọ̀ọ̀kan wa ọlá ti tóbi rẹ̀ ọlá kúdúrà wọlá ìrádà eléyìí ní jásí mọ̀ fún wa ọlá láhólá wàlá kó wá ta ilá ìlà ìyàgbé ìyàgbé.